بسم الله الرحمن الرحيم والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين إني إيش رجب ìlòlù mẹ́wàá ìfọdọ́fọ́ 1435 ẹ̀ọ́dọ́ هجرة oṣù ìyẹnìwó oṣù kẹrin nínú mẹ́wàá ìwọ̀dọ̀ 2014 miladiya karatu ọjọ́ kele gudu arukadaya ẹ̀kọ́ bọ̀ mẹ́ta yọ mẹ́lu ibi tó rẹ̀ tó alẹ́ àgbà lójú ayé ẹ̀kọ́ bọ̀ mẹ́ta yọ mẹ́ta bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات لما جاءني البينات من ربي وأمرت أن وأمرت أن أسلم لرب العالمين قل الله تبارك وتعالى يا نبي صلى الله عليه وسلم ini kauma ajini inni nuhitu omi ma omi hana an a'budu alladhina tad'una min dunillah kudu kurara men kuma to lujojo lamma ja'ani albayyinatu min rabbi kudu abiriju ki wa huwojo akrabu wa umirtu ma dumige an uslima li rabbil alamin kuma na tafiyar wajo igi tobi na ifa ko shaka هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أجدكم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعتدون هو الذي خلقكم من تراب وموجوع الله تبارك وتعالى in suna mai su ya tattayin in shi adamu alaihi salam thumma min nutfa ibla a ma duk ma kwan wala adam man amma ma duk ma wa ubi adam alaihi salam o ni mani ma ko thumma min alaka ibla ta ko ni mani la murida o ko ege hmm, ma na ibla ma won du me ko ko ege túmọ̀ yóò kúrò jùkùn fífìlà òbílẹ̀ táwọn máa dùn mẹ́dùn yìí mọ́tọ́ yìí mọ́tọ́ túmọ̀ lè tábìlógún aṣòdẹ́kùn òbílẹ̀ táwọn mẹ́ wọ́n yá gbókò nẹ̀mẹ́ mẹ́ gbókò nẹ̀ túmọ̀ lè tẹ̀kúrú ṣùyó kọ́ òbílẹ̀ táwọn mẹ́ wọ́n mú dùn òwúdò rẹ̀ wọ́n mí kùn fíhùmẹ́ lẹ́yìn tẹ̀wọ́ fa mi kọ́bùlù ìnàbókùn máa hù máa pa dọ́gbátá fẹ́ gbòógbó lẹ́gbẹ́ wa má ṣe mọ́tọ́ títí kí máa hùmá pa làbẹ́ bọ̀ táwọn máa bí júmọ́ àná ọjọ́ hùmá pa mẹ́ àtúbẹ̀ bọ̀ táfẹ́ gbòòrò lẹ́jọ́ wa wọ́n ní tábìlì wó ajẹ́lá mùsàmà ọjọ́ àwọn jẹun mẹ́kúnmẹ́ wọ́n rálẹ̀ ajẹ́lẹ́gùnmá kọ́hún mẹ́ ajẹ́lá mùsàmà ẹ̀gbà kejì mọ́ ní tábìlì gbogbo ní kẹ́ rálẹ̀ ẹ̀gbà lẹ́nu ìmọ̀ náà ajẹ́lẹ́gùnmá kọ́hún mẹ́kún yíyẹ mẹ́ mẹ́ wọ́n rálẹ̀ ẹ̀gbà lẹ́nu táwọn mẹ́kú mẹ́ wàlẹ́ alẹ́kùn ọ̀pẹ́ òyìn àwọn ṣe mẹ́yìn àlebe tí kò lẹ́sùn mẹ́ra kìíní hí mẹ́yìn àlebọ́ làkìtẹ́ yẹn kọjọ́ ká mẹ́rin bí lebọ́. tó ilé abájọ yìí stéèjì fún ní àlètá máa bí ọ̀nà ilẹ̀ wọn ọjọ́ àkàwọn ẹ̀mí dábàlù kí wáyé ti hadith ẹ̀kẹ́ lẹ́yìn ti anáwọ̀wí arba'un hadith ẹ̀yẹ anáwọ̀wí bùkùnmọ́ akínihì iná àkàdàkùn yìí jùlọ ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وعمله وشقي أو سعيد gbogbo atukọ̀ jẹ́ àdìsí lẹ́lẹ̀ stéèjì skul náà lè ewu tí wọ́n náà ń mọ̀ta amáyítọ̀ bọ́ dúró àmùsọ̀nà ọjọ́ ìṣe àmàlù lẹ̀ tí ó ṣe jìgìrẹ́ yìí ní àtọ̀bọ́ dúró àmúlẹ̀ àmàmúdi bìtìmúdi mẹ́nìyì ìmúdọ̀kọ̀ ẹ̀gbẹ́ ìmúdọ̀rẹ́ ẹ̀la màmúwùwù kó mọ́yún dákìmúdi mọ́tọ́ dákìmúdi òwúyí tó bọ́ dúró àmúnàjà alẹ́ ní. ìrọ̀ àdìgbò ìnàbókù máa jọ́ọ̀bù stage àmì stage fọyọ́kọ́ àgbẹ̀ ìnàbókù máa jọ́ọ̀bù stage nígbà kíní akíní àbúkù máa jọ̀ fún stéèjì lábàjẹ́ amánibi isa dojú ìlú alebi sẹ́lá alebi isa òun kiri mẹ́ níyì kúrú yìí òun nọkọ́ àwọn ọmọ abúnyẹ̀ wìí òun yìí ìsomi mẹ́ mú òun sọ̀kọ̀ káfí wọn lọ la torí efiri wáyà máa máa isa amadu ẹgbàá ti ìwé yìí tábìlì ewu bí ibà ijó aláàdì tábìlì ewu níbi dáná òwe òwe aláàdì lọ́bọ̀ yẹn ní òwe ọjọ́ ọgbọ̀n méjì òye òye wù níbi dáná yìí ẹgbà ìtìmẹ́nì ẹgbà ìtọ́fẹ̀gbẹ̀ ẹgbà ìtọ́rẹ́lá tó àmì àmì àmàdọ stéèjì kọjọ́ tí a jẹ́wọ́n nẹ̀dú dábàá òun lè àmọ́ ẹ̀ ń bẹ̀ àti mọ́tọ́ ìfà ìgbọ́nẹ̀ ìtàtà ìyàlùrẹ̀ alùpùpù mọ́tọ́ ọ̀dọ́ àti yìí. ọmọ àwọn làtí wọ́n kà ẹ̀mọ́tọ́ yà ẹ̀mọ́tọ́ yẹn akọ̀là ẹ̀mọ́tọ́ mọ́tì àmọ́tọ́ méjì kàkọ́ yóò yẹ ọmọ àkọ́mọ́kọ́ lọ́gẹ́lẹ́ tẹ́fàtì wọ́n fà á di sẹ́sẹ́ yóò lóyún ńlọ mọ́tò múnẹ̀ dúkì àwọn gbòòlù kan àti ní ìṣimọ́tò tíkì ń máa lọ ń kọ̀là lọ tó méjì máa kọ́lá

amma obini biyun a ta ta yau ne da malki dai fi hadisi lalle an min an mun ta fi riyadu salihin nabi ele o mo kan ni sallallahu alaihi wasallam ya fi ji di mu a fi ni ay mo to bi ko lai ba mo to ma tene meta ma ji ini ele yuzu sha ali bi isa alaihi salam egba ti yun bi ki yun du mu bi da ku joko ili kan mi amo amo abọ́lọ́kùnmọ́ náà wọ́n ṣe bẹ́rẹ̀ àgbègbè lẹ́dúkọ́ jẹ́ àtẹnì alẹ́ ni àwọn dá ẹ̀wọ̀n náà ma yìí ó máa ń wọ́n e tó náà máa wọ́n kó òrùngbé òun ìyàwó tẹ́lẹ̀ kìí bíọ́mi tọ́ ṣíṣe ìbẹ́rẹ̀ wẹ̀ bí ọmọ ayédè yìí omi ọmọ ẹgbẹ́ kó ọ̀hún ọmọ ẹ̀mù ìhọ̀rà lẹ́nu ẹ̀mù ìhọ̀rà lẹ́ ìní abdullahi àtàní alkitaba wàjàálẹ̀mí nàbíyà wàjàálẹ̀mí mubarakan aina ma kuntu wa awsani bis salati wa zakati ma dumtu hayyan wa barran bi walidati wa lam yaj'alni jabbaran asiya وسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا ولا كبيره وبدا من فكك ان لم يجوز

ẹni yóò dùn rẹ̀ ẹni kí ìjìmọ̀ ẹni ní àtàtẹ̀ wà nìkan rẹ̀ bàbá wa yọrọ kàtó kàn lẹ́sìn yóò yí ẹni kí ìjìmọ̀ ẹni ní ìṣe ń nọmọ akàdọ́mọ ọmọ alẹ́ iye ohun ìnẹ́ rẹ̀ lẹ́yìn àná lọ àbí iye ohun ìnẹ́ rẹ̀ yàrá lè ẹni lè gé alára ẹni òjì máa ihe ńlọ iye ọkọ ẹgbẹrún òjì mẹẹgbẹ ojú ẹyẹ ọmọ àwọn kẹẹdá bẹ nàbà náà ẹmọ náà kakọ mama máa ta bẹ yàtẹ ẹni màmá ọlẹ yẹ òun àdá bẹ yà ta o ìdàbìtì ní gbẹ̀yà iye owó lọ́dọ̀ tí yàn lónìí ìdàbìtì ní gbẹ̀yà torí ti yé àlébà wọn lé tí yàn wà lẹ́mẹ́ alùpùpù akpọ̀ ìwọ̀n atẹ́nu gbòógì àwùjọ kọ́lá rẹ̀ tún kò ní alùpùpù akọ̀lá yìí ebi ní ee ma ma ya ọmọ alẹ ẹ̀mọ́ adùgbà ma ya àmọ́ nà ya ọjà mamu bi olu mayi ni ọmọ kìíní yà náà gbọ̀gì tálíbà yà sẹ́yìn kọ̀lá yìí dẹ̀. yà á fẹ́ẹ́ yóò yà á ta yà á lo iye yà á fẹ́ wúyọ́ bẹ́ẹ̀ lọ wúyọ́ bẹ́ẹ̀ lọ. ó yà á lu kò tábẹ́ yà sẹ́yìn kọ̀lá yìí ẹ̀fẹ́ emúdẹ́wò fún wa dún business mẹ́. máa yẹ nyàmà ọjọ́ pé mà pẹ́ nẹ́ta títí títí títí títí alálẹ̀.

olefi nke alụ sị ndị na-ejele ya ọjọọ ene ala alụ yi onye na enu ojima ma kwa ahụ uji ma ịda alụ iyi wu mgbakwụcha ka acha echiwa alụ ji gafechi ajela achebọ gidabụ ngege ena abụcha abụ achizi na gidabụ ngwa ene kwabie ikọkọ amatụrụ ọkọ gị n'eyi onye ihe na onye nke na ba ẹnẹ kó olúbọ̀ làbẹ́ wọn àtàtẹ wà nìyí ẹnẹ kẹta máa ń nìyí ìjẹ ni máa ń nìyí ta máa ń nìyí lẹ́yìn àti bá dá ọjọ́ yòó àti àti bá dá ọjọ́ yòó nù wò máa ń sọ̀rọ̀ àkàwọ̀ ojú ìhàyìn wọn ní wọn amune natinag malik ma ŋoho ohere udugu iko ibili ŋo natinag biali ya ŋoho ohere udugu iko tiwo ma kola akini hin adojo kede emla kibada ge o olobuleta kwana emi hin ita aka ma he he ni ama ama ya di ba ya

òyìn àti ìbáda ìwò sákòló bìlẹ̀ èkó dàsí omi èkó dàsí sákò amadu anẹ́wọ̀ rẹ̀ bí pé ipa anẹ́wọ̀ rẹ̀ ńlá lálẹ́ wọ́n kà ní fúnra nìyí alálẹ́ ètò yìí sákò onẹ́wọ̀ rẹ̀ abọ́jú ayáàdù òun àwọn oníjì dábì gbalìbalì oníjì dábì gbalìbalì amadu ńlá ńlá wọn kù. ẹgbà nẹ́kọ̀ ń jẹ́ àwáyé kalẹ̀ àtibítibí ikùn àdáyé ya kálukú lóbulẹ̀ ọmọlẹ̀ àwọn tó yẹ òfin. akọ wọn lóbulẹ̀ ọmọlẹ̀ yìí ní ìtẹ́jẹ́ hù omi à yẹn ni láyé àwọ̀ ìwé mi yẹ́ yìí èmi ò ń ọ̀nà mi ẹmẹ́wọ̀n lọ ẹ̀rú ńlá lójú mi lẹ ẹ̀yìn wọ́n fẹ́ àjùbí inú fún ẹ̀fẹ́ tó dídí mi lọ wọ́n fi àyè ìrírí rẹ̀ tó káfíń nìgídẹ́ òun kọ́ olóbìnrin màkó dàtí ilẹ̀ fún ìdìlá ti fún gbogbo wọn kánìkì náà olóbìnrin àtàkọ́ àyè nìyí títí aládìka aládì méjì aládì mẹ́ta ó fi ní lòlí nù imúde ìhù yọ máa bí ábì yọ máa bí

ogalo no ble o ye ga do ma akwaidan yudu ndo ka na yudu ndo ka do na tabi ya odu ndo pele ele do wo hu he ele o ma yi ala o ya ma le ha ni tu tu bo tu bo tu bo ta ma ko ma do gbe gwara ni igbe igbe igbe igbe igbe ko igbe ba le anya kamera me na mo mɛ na butabu mɛ yɛ ŋun ami ɔwani ɛ mɛ amɔ yi mɛ lɛ yi ɛlɛ bɛ kpa de bindini ɛlɛ ni mo le yɛ ma so ama do ma na kpa yi da ma do ma dogo da saka kpa yi ni ame wo ko bi ɔla mɛ mi mɛ gba mɛ mi mɛ ama aba mɛ lɛ bi ala lɛ yɛ ɔla do ma

kẹ́ni kẹ́ni kẹ́ni ẹbí ọmọ nẹ̀yìn àmọ́ ọmọ kékeré ẹ̀jẹ̀ ìdílé gbọ̀dọ̀ akọ̀lẹ̀ ìgbà rẹ̀ dáná ẹnì kó lóko làgbà ọmọ gbọdọ̀ yìí àdìsí sẹ́yìn àdìsí ẹ̀fẹ́ yòló òun lọ làgídẹ́ wa ẹgbẹ́ yìí rẹ̀ àbùsọ àlìhù ọmọ alànà ọmọ ìdẹ́nu ẹni kìí ká kẹrẹ fún ó jí àti zálẹ̀ ó ẹni ojú ọrùn àti òun ètò sáré rẹ níbi ojú ẹni kàfi ìdàbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ ìdàbẹ̀rẹ̀ mẹ́lẹ̀ torí jíjẹ́ kí wọ́n sùkọ́ sẹ́ máa mọ̀lẹ́ ìjù tó yí lẹ́yìn ẹwọ́n tó tó yá ọrùn ìjù kàfi mójú méjì fún. ذلك لتعلموا أن الله على كل شيء قدير وأن الله Ọ ẹni ẹ wọ́n á a bá kàwọn ọrụ ìṣẹ̀lẹ̀ ọlọ́run rẹ̀ torí fún mi màá tẹ́ wọn dún lẹ́kẹ̀ nípa ẹ̀sùn wọn ti máa ń obìnrin mú mi ọdún oríṣi dà tí wọ́n ti háìlànì gbani ń bẹ ọdún ọgbọ̀ míì ọdún oríṣi ní ọdún oríṣi ti ga odógbò mẹ́ta ìwúyo kí yín ìdálò sí ní sálò kúkà ìwúyo lẹ́yà ìwúyo ọmọdé nínú ẹ̀ màdó tí a fún wa kọ̀ọ̀kan ayé làlẹ́ owó owó owó owó ń kọ́ pé o òmùképe ewu ewu ewu mẹ́tí ewu máa ohun e e wa kájú fi àkọ ihun wa àtìláyì ihun wa wú má kó wù mí kó wù mí abẹ́ àdàmà àti ọ̀ká mẹ́rin kẹ́sì tètè má kẹ́sì tètè má ọmọ ẹni wò yìí ọmọ ẹ̀rọ̀ká àdàgòkè kí àlòsù mẹ́la àwọn ọmọ àti kanú sòsì àmúlò rẹ̀. sídẹ̀wò ذلك لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. سؤال قوي كاتم كوبي كأنه أتبقى أردوتي anabi adamu alayhi salam ọkọ ka ọkọ ka afọ anabi adamu afa no anabi adamu ifa no itata no ọkọ ma sọ ìdí ìdí ní gba nẹbi ìdí ní gba nẹbi ẹ nà anabi adamu agba nẹ ọkọ tó nà wẹlẹ bí adu yẹ gba nẹbi ọkọ ma do ewu ada alu gba mu nga ẹ nà adamu gba nẹ ifa itata ìwádìí gba nẹbi ìtìmọ̀tò kékeré kálá nìyí.

ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí a ti rí bọ́ ọgbọ̀n mẹ́ta yà ń lá ọjà ẹ̀ ní òhìgbé ọwọ́ gbígbé ọwọ́ rẹ̀ kojú tẹ́ ẹ̀ gbogbo alùpùpù ọwọ́ rẹ̀ gbígbé ẹ̀wọ̀n ẹ̀mùlùmánú ìyẹn ẹ̀mùlùmánú èdè ẹ̀ta owó ẹ̀kọ́ ọ̀hìn àwọn ọlọ́wà àwọn ọlọ́wà náà kàtà ọmọ ojú àní ti sọ́lá sílá máa ń di ọgbẹ́ náà kàmú tó lọ ojú àdìgé bò wá nìyí ẹ̀lábòdù mọ́ ọ náà dùn bíi ọdí ọdún àmú nàná sáré ọdí ọdí ilẹ̀ gánà wà ọdí ọdí àmú ọdí àná ti yí lánà tó lọ ojú bò wá nìyí àdìgé bò wá nìyí gbogbo sákẹ́lẹ̀ ti dápa. tó o ti dáhàlẹ̀ agbọ́jú àgbẹ̀ni ọ̀nà kò ṣe aṣọ nàlẹ́ bẹ́ẹ̀ yà ọkọkọ na atata mgbe afọ atata ya afa me ya juju me ya gwa na me nchimọtọ me awa hawau abana bitin de alayhi salam hawau onugbu nkiti ìwọlọ ọtụtụ ugwu so agide

ألم تر إلى الذين يجادلون في آيات الله أنا يصرفون ألم تر أيدا يجلي إلى الذين يجادلون في آيات الله أبوكم عجم وقاي إها يا وجوها أنا يصرفون أبو يا ومعرب أبو معرج دالو إذا أبو معرج دالو إذا الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون الذين كذبوا بالكتاب ومشابكما الذين كذبوا بالكتاب ومشابكما ما رينيكو تكدا ومشا القرآن وبما أرسلنا به رسلنا ما يعمل قد قاموا نسوا وشوا وشانمتها كادوا ما نجي كوبي abugu mada otaka dalere mi kwa sofa ya alemu manyama ukuji mi kumadolo yoro yi idil aghlalu bi a'naqihim wa salasilu yushabun fil hamim fil hamim thumma fin nari yusjarun ujila mi qur'an mbugu ma kinihi yushabuna mashakillah tamu ina majangidi qur'an ne duyi ma ilá kótó jẹ́ ayálẹ́lẹ́ màkì ilá tó yé ẹ̀rọ ìnẹ̀bọ̀kẹ́ yàá dó ìnẹ̀bọ̀kẹ́ má dó lálẹ́ àdùnnà kí ni mọ́tì nìkan máa dágọ̀ mọ́ والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون Allah tabaraka wa ta'ala in idil aghlal adiko ka ama ba aghlal ama ba kyanke ma mati police ma mai èsì mọ̀ ẹ̀mọ̀ àrọ́kà gbá màmá àmẹ́tí polisi wọn sá ní ẹ́ẹ́lì mọ̀ mọ́nẹ̀tì polisi mọ̀ ẹ̀mẹ́ ẹ̀mẹ́ ẹ̀mọ̀ àrọ́kà gbá ẹ̀ máa mú tìyọ́ ẹ̀ òun wọ́n ní gidi nǹkan lé wọn sá nga o ti gidi máa yọ ẹ̀ àmọ́ àlàgbélà rẹ̀ wọ́n sẹ́láàtì máa ń yẹ àmì àmì àmọ́ àmì sẹ́ẹ̀lì ẹ̀ wọ́n sẹ́láàtì sẹ́ẹ̀lì àgbá àgbá olóògùn lẹ́ta àmọ́ àgbáyọ̀ làmùgìrẹ́ ohun tí ọwọ́ ẹgbẹ́ ẹ̀wọ̀ tí ọha mámọ́ ẹ̀kọ́ lè túbi ọ̀hẹ́ ohun máa ohun máa tẹ̀lé ní máa tẹ̀lé ọ̀lọ́lẹ̀ máa ọba máa mú tọ́ba ìlú ọmọ túbi ọ̀mọ́ ẹni kì kọ́ ẹ̀ lọ lójú ẹ̀dùn ọ̀gọ́lẹ̀ àjùbì ọ̀hẹ́ ọ̀mọ́ àgbádọ́ èmi àgbá àjùbì ọ̀mọ́ ọ̀fẹ́ ìṣe tabalẹ̀ abàgínní

يذهبون يذهبون في الحميم تاو ما ما كمارو يرونا حميم إما لا تذهبهم زبانية العذاب في الماء الحار إما هذا الحميم يسميه كده ما تفهمنا يقولون يذهبون في الحميم ما كما تيهون ما كما تيهون إيهومي يكبت ما كنا Ọ máa dẹ́hùn kì í lè wà ma amẹ́làkú mẹ́kú má mẹ́kú tì wé òun náà jà kọ́ mọ́ mẹ́jọ yìí tí òun mẹ́dọ́mọ́ yìí má mẹ́kú tì wé òun ọmọ máa fi ní yàngbo mi yọ́la dá ẹ̀hún fóòmù máa fi yé òfin bala fún wọn bí jẹ àgbọn dẹ fún yàtẹ àgbọn kún bẹ yàgàdà bá ẹwọn mẹkọ lè sàfẹ fún ma fi nàárí yìí sì jẹrú ma wọn mẹkọ lè tẹ ehun náà ọlànà ma wọn mẹrọ ọmọ ma wọn mẹ yomi ma wọn mẹrọ ẹni kò àgbẹ ma wọn mẹrọ ma ilé káyọ ọlà mẹlẹ ehun náà mẹlẹ ọlà ju kakútsaka rẹ ma kó ma yomi dúdú kọlá ma kó bọta ma wọn mẹkọ rọ yomi. oyi ma ọkọ yi àwọn la ma ŋọrọ fọ fọ ma yi bi àwọn la mẹlẹ mẹ àmọ kíkà fara kẹ wọn gbé wọn ma ka yi na subhanallah so aya ibi mi di adaba adi yi yuthabuna fil hamim ma o ma yomi tuma fi nari zigarun ma ma rọ ehuna dɔgɔ yɛlɛ ma na itsaki na ba kete ma yɔ ye ma na yomi yomi na. maana Romero mm. نعم ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو بل لم نكن ندعو من قبل شيئا

عملا وطور وكتاب منشور في في ربك منشور منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور والبحر المسجور مسجور لك أمي كلمة على الدنيا التي بالمجد ايه سورة الانتصار هم ọjọ́ ìkíni wọ ìsirẹ́tù tẹ̀fúyè wọ ìdẹ̀lbìhárù tùjírọ̀ ẹgbà kà máa jí ṣùgbọ́n àwọn máa jẹ́ náà máa jẹ́ agbóná àmáa jí ẹgbà kà máa jẹ́ ọmọ agbóná. sáka ẹlẹ́tẹ́ ìsirẹ́tù tóòrù àti ẹnikẹ́ni mílẹ̀ ẹ̀dùn wọlé báhárẹ̀ mùsùlùmí ọjọ́ ìwé ẹgbẹ́ bọ̀ pa máa jí ṣùgbọ́n ayé ajẹ́ ọmọ agbóná. sáka àwọn ọmọdé àbí ìmẹ̀ bá yọ

bọ̀lú àná máa lè yọ ruwa ojú mi ni mẹ́ abẹ́ akíní màmú láàbò àtẹ gálà lẹ ó fètè yìí ṣe ẹnẹ yà gbé gálà ó màmú láàbò àtẹ yìí ni mẹ́ máa lè yọ ruwa ojú mi ni mẹ́ bọ̀lú àná máa lè yọ ruwa ojú bal lam nakun nad'u min duni min qablu shay'a eh àwọn jẹ́ jàkà àti jàkà àrẹ̀wọ̀n múlẹ̀ kóbìnrin ẹ̀gbọ́n ní kọ̀ǹdàdì jọ̀la wọn. gbogbo abájọ wáyà lè fẹ́ àfihàn ọkọ mi gàdú pé mi hàn àyà ni ẹ̀tọ́ ẹ̀tọ́ yìí tébùlù àlùmọ́ akẹ́ wọ́n dàbí ẹni ẹ̀ wọ́n ní lọ́kọ́ ẹ̀tọ́ mi sani tí màá wọn so èmi abájọ màá yẹn nìyí gbẹ̀lú àná ọjọ́ àná zahabu pẹ̀lẹ́mìyàn òwúna e zahabu òwúna màá lè má wọn sàgbà wọn ẹni bá lẹ́mìnà kúnnà dẹ̀wọ́ mi kọ́bù ṣe ojú àti ṣàkà àti ìjàrí rà a mọ̀ múnẹ̀ ojúmọ̀ ẹni àti àdẹ́mọ̀ múnẹ̀ lókùbì náà lẹ́mìnà kúnnà dẹ̀wọ́ mi kọ́bù ṣe àti àkọ́ àdẹ́mọ̀ múnẹ̀ lókùbì náà ojú àfẹnì gbọ́kù kẹ̀dáríkà ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ذلكم بما كنتم أجاكني دليل شاكنه أمجدبا تفرحون في الأرض مشاكي داو تبالي تبالي تبالي وجامع وجوه بغير الحق ما تجوكم بمعنى تفرحون تفرحون bima taqtarifunahu min al-ma'asi wal azab amu lefi ama dure mena tana nayo mena wala kamu nakabu makabu yoyi yamda matajo he mani yoyi ene du gidala le bu dunya unu yu gidala yo onu ba kuma ni nacho unu ati ko rogo tale do mo ngi aya gba e bo nya e alla ya ita e bo jino ile du kama ko jo ile bu du ile nígbà pé bàbá mẹjá jẹun lẹ mẹjá yọ edo tí kò kò mọ àtọ̀bá fẹ́ bò àmọ́ ní adúrọ̀ lọ́mọ ìjà ta lẹ́wọ̀ mọ́nìjà náà bá lè na ta dáàbò má jẹrẹ má tọ́ bá àgùnmá náà ni wọ́n jẹrẹ má ó bì yìí. anagbọ́ nìkẹ́lẹ́ àtúkùdù kàmá nana owó jà mọ́ àtàlẹ́ kúndùn mọ́ àgbo mọ́mọ́ ni kíkọ́ àná jíde ìbàdàn kí gáàrà àbíyìn ní àgbètò gbẹ gbókè ní dàgbà mọ́kẹ́lẹ́ mi dàgbà wá sí i. yín nà ọgbọ́ ọ̀rá àtàwọn ọ̀nà àtàrẹ́ mu. ẹ má lẹ́wọ̀n yín náà tiẹ̀ dọ̀ má tiẹ̀ bọ́

ẹbí tá ẹbí wọn múra kẹfọ yàrá olèmítàní olèmítàní olèmítàní ọlà ọlà ayáwó yìí lẹ kẹfù zanikun bimakuntun kẹfùrọ̀kùnà fil ardi mẹkẹdà awùjá lọjọ dèbèrè hàbí tó yọ pọpọ lótú gbogbo màá ti bàtí gẹrù ẹn kò má já sí ìdílé ẹnẹ kì í ní má ní ní bá kó yà kí ni ó ìnáyà ní ìnáyà ìnáyà ìnáyà

في الأرض بغير الحق إن كما تتعلم كذا ويتعلم كنتم وبما كنتم تمرحون مانو أمو أمو أمو ونا دابا مكما تاكتانا بمعنى وبما أنتم عليه من الأشر والبطر والبغي على عباد الله تمرحون maa fi ni sẹ́wúrọ̀ fún bí maa na alu jẹ́ gidi mẹ́kẹ́dà ahu ọjà lọ́jọ́ ìtújọ́ pọ̀pá ní lọ́wọ́ tààtàlì yóò jẹ́ gidi sani alibari ala ibadillah ẹn kò máa ka yẹ tẹ̀síìrì yẹ kò máa dọ́ àti nìyí tẹ̀síìrì mi yẹ sẹ̀rẹ̀ naam. olùkùlù àbàwà bàjẹ́ hàn lámàkọ́ nìdí nàfíìhà. وبئس مثوى المتكبرين ادخلوا ابواب جهنم ne daba ma ona una jahannama khalidina fiha bibila na ti ma ona una jahannama to min ji nam ona una jahannama onun ji omodu me lati le kuma de ni ona una jahannama onun ji ebi iji abe ke ju abe ke fa nada bi tenini ona una jahannama onun ji ona alijana onun ji ọ̀nà àjẹ́ náà tòmí ìṣe ọ̀nà ọ̀nà ajá náà wà òní àṣe ọ̀nà àjẹ́ náà òní àṣe. Ilé sáà ń gbani, ẹ̀yà kí Kúrán mẹ́tínú yìí. ogbàgbé udukulu abuwaba jahannama mɛ daba mɔɔ nawuna jahannama khalidina fiha ogbegbe lɛmɛjɔ mɔ qur'an yɛ ni una una gabaadaya ti jahannama ma dɔ ibrahim yɛ unugunungu jahannama ma dɔ omina nɔna meji unugunungu ɔn ne meji odudu jahannama na sakara dɔmɔ ɔna se'ir dɔmɔ na laza wannan hawu ya zama sakọrọ lọmọ amuna na rẹ laha laha sábà a su abuwa ọ̀nà jahannama jihar na masu àmọ́ anabi sallallahu alayhi wa sallam ẹni hi iná kọlà iná kọlà iná kọlà ẹni hi ẹ àdéhùn muslim ẹni ọjọ́ anya lọ́la ńlọ́nù bilẹ̀ lẹ́kẹ̀ẹ́ adaba ọ̀nà na náà ẹ̀ṣẹ̀ ìjọba ẹ̀ṣẹ̀ yìí adaba ya dùn àfi ni ọ̀nà àlùjẹ́nà tó jọ nǹkan yìí ọ̀nà ọ̀nà àti jọ nǹkan yìí ọ̀nà ara ìlú kiri nìyí dáhùn kàkẹ́ gbúmọ́ làwọn kàkẹ́ ya gbónú kà àti ìlú báyìí ni dáhùn yẹn nìyí kọ́ ọ̀nà ọ̀nà yà ọ̀nà máa ti ẹ̀rọ ayọ̀ ẹ̀sìn yìí ìtura àgàdo ẹlẹ́kọ̀ọ́ tó ọ̀nà àbílájẹ́ alámàtì di ọ̀nà àjẹnà ẹ̀gbọ́ amẹ́la ẹ̀kú bí adìgáàdì wọn láti onímọ̀tì ẹ́ onímọ̀tì yìí àbẹ́kùn adìgáàdì àjẹnà ha owó ọmọ nù owó ọmọ ẹ̀ta ẹ̀ ẹ̀ lẹ́ka ẹ̀ ó bí ọmọ rẹ̀. ẹ̀lẹ́gbẹ́ tó amaluka amaluka yìí náà ọjọ́ kan wáyé èyí kí àgbẹ̀nà wọ́n ẹni wọ́n mẹ́ láyé kẹ́tì ẹ̀dẹ̀ kúrú náà lè fìbí sàdá àmàlà àkùdọ́ mọ̀ yọ̀yọ̀ ọjọ́ kan yìí àmà awọ́l kọ́ màmú ni kàtí nà mú ni àmà ọjọ́ kan wọn níbi àkàrà kàtó àwọn ọgbó ka amaluka ń dánú. Allah ta'ala alam amma bai wuna ọjọ́ àti alẹ́ ha ti sàátà àṣàrà ẹ̀gbẹ́ la lè fi àmọ́ ẹ̀gbẹ́ la yọ ọjọ́ fẹ́ ẹ̀gbẹ́ la yọ wà káló gidi jì ẹ̀gbẹ́ la yọ ọjọ́ ìtìlú bí ẹ̀gbẹ́ la yọ wà sọ́dọ̀ ọjọ́ àti ọmọ ajá àná asahabu nari ilá mẹ́la ìta ọmọ ajá àná ìdẹ́tẹ̀hún ilá ọjọ́ àkàlù náà àti amma ya diga da gwani ko gani ne yiwu na yau Allah ya samu gani wa bi salatu al mutakabbirin ura ma yujini ba gina tabalu fasbir aya su tala fasbir inna wa'ada Allah haqq فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك

imigire ba ma imihi anya do igire isha nabi sallallahu alaihi wasallam awoja do yi ene di to ma ona le ko ja kini me daba ona me daba ona naine gole mo ja da ye do na mele ay yuqalluhum zalika ala wajhi taqrir wa tawbih wa tahqir wa tasghir so ogo ma tu le okeyi ma tu ni ti ayi ọjọ́ ní wọ́n ní pọ́sbìl ẹ̀dọ̀jẹ́ inna wa'da Allahi haqqun alukóri ọjọ́ ẹ̀tọ́ pọ̀pà náà ṣe yìí rẹ́pọ̀ àti àmọ́ ọmọ ọ̀nà ọjọ́ ọmọ ọ̀nà náà sùpẹ́ ya lẹ́ ẹ̀dọ̀jẹ́ gágágágágá gbóhùn náà mọ́ inna alikóòdù ọjọ́ kìkì kó ẹ̀rà kìíní abẹ́ máa gbọ́ làní ihò náà máa dẹ̀sẹ̀ ọ̀pọ̀ pàǹkì yìí ọ̀nà kàbọ́kà kìí mà lọ́wọ́ ìdúró ayé rẹ̀ ẹ̀hẹ́n so ọ̀nà kàbọ́kà kàjì àkìíní first bill anabi sallallahu alayhi wa sallam àwọn ọjà dá yẹn rẹ̀ ẹni anabi rẹ̀ dọ̀jẹ́ ayò arọ̀tù wọ́n bẹ fi tari kì dá àwà èyí dẹ̀ pàkẹ́ náà ti wá àzí wẹ̀ dé ilẹ̀ wàhálà láì hàkó alikóòdù kọjọ́ ti pàmà kàfíà kúmáyó náà ti amma yigi de ngam am da nya go ja wa imma nuriyannaka don ka mudu ne babal ladina iduhum amen amen ka ka jalkurun kwa mai amudun ne awon tawaffayannaka abati ni amedu pa kamadi ni dunge taka de panu to ile ina yurjaun wa ke boda akakada za ba mu azabale adungu maye gue kue kedi le kedi ni ni gue ile ile age akana kuma le au le te ofe le ka ba ka me kupata ka azabale bi tano la mako ile we bona ko ile ile ayo je un ubi wa madaki ile ni ngale kadi ene gini akijio ka tuka chile kalma ni wabire yune tini subhanak allah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ugboma ọrụ ndị ala obodo